Exercise 1A, columns 1 and 2 only. Ọkọ. Ọkọ mi. Ilá. Ilá mi. Ọ̀kẹ́. Ọ̀kẹ́ mi. Ìwé. Ìwé mi. Ilá ilá mi ìwé ìwé mi ọkọ ọkọ mi ọ̀kẹ́ ọ̀kẹ́ mi. Exercise 1A, columns 1 and 3. Ọkọ. ọkọ rẹ ilá ilá rẹ ọ̀kẹ́ ọ̀kẹ́ rẹ ìwé ìwé rẹ ilá ilá rẹ ìwé. ìwé rẹ ọkọ ọkọ rẹ ọ̀kẹ́ ọ̀kẹ́ rẹ. Exercise 1B, columns 1 and 2. Epo. Epo me. Iṣu. iṣu mi ọ̀bẹ ọ̀bẹ mi ìbọn ìbọn mi epo epo mi ọ̀bẹ ọ̀bẹ mi.